الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل العقلة من لساني يفقه قولي أما بعد السلام عليكم ورحمة الله وبركاته رمضان إنولو ميوان كان إبودو 1438 oṣù ẹnẹwu june nolu mẹ́fà ẹfọdọ́ 2017 kàtọ́ nálẹ́kàdá ya 231 230 ibi suratul bakara èyí hmm? ni akọ àlọ́jí èyí ni akọ àlọ́jí ya 236 inṣáàlá أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا جناح عليكم إذا إن طلقتم النساء ما لم تمسوهن أو تفرضوا لهن فريضة ومتعوهن على الموسع قدره وعلى المقتر قدره متاعا بالمعروف حقا على المحسنين lájúná àlékún inú lè fi wúmẹ́ni ìpàlápàtúmù nìta à ṣeun kùmẹ̀ kàbúbulẹ̀ mẹ̀rún dárùkù máa tẹ́ àdárọ̀ kọkọ̀ ọ̀yà malam tamassuruna ono bulek me made do tudan aw tafridu lahunna farida aba kuno bulek me ma dupe otila mudan sadaki inu levin me ni gidaru koyo gele lejeni àdìsíyàn máa ráyẹ̀rọ ya tí tọ́ ọkọ̀ mọ́ṣàkàdà tí kò ń dán tọ́lá àti ṣe ní kí wà bàdé ma ma ṣe ní kí dárú ṣẹ́nkì ọ̀lá tí bí jú ọmọ yàdúwá níkà ní òwe kùnmọ̀ àdúwá yìí ìdídọ́gá háìlàtà àwọn kóhùn ní kí dédà ṣe dánú ọjọ́ mí ìbí àkọ́jọ́ mẹ́fà ìyàtọ̀gá háìlà yìí ọ̀rùlà tí lóye mẹ́dánú òwélẹ́ ya owó yìí kàkà yìí ni ká ṣìdẹ̀ lílì dárò ẹkùn tọ́ ọjọ́ àti níbi ẹ̀nà mẹ̀lẹ́kẹ́ dárò ẹ̀hùnkìníkì inú dárò ọ̀bẹ̀nẹ̀lẹ́á ó ká mama otu yewu gba ṅụwe ma miwe gba ṅụ alụke lile bụ otu nọla otu ka ka mmadụ otu agwụ abaghị ekwudagụ ma edu otu egwakma ya wụ otu ruwe amaka ahụ m na-enyola ya e. ma dụgburu de oyi ma adịpọda kwuru eyu ewe otu elek ma adị abaghị take olobele eh, n'ihu toku ma dai onugunugun ya de mumumu ma bene kuri gudo e mama he mama ko kunyo haun mama he kunyo la mi ja bo mele ka kunyo ji taku ele ni ya ko mele na ya ne da mu ni to eh,

ẹgbàrẹ̀ ìyàbá ya kàkúgbọ́gọ́ ìnákọ̀gẹ́nẹlẹ́ owó o màṣínì ọmọlòbìlẹ̀ pàdágàlùkọ́nù yẹ̀ẹ́dágo wọ́n kọlù wọn ọdún méjì ìjọ ìnákọlù nẹ́dẹ́gùn ìnákọlù tí yóò yí ó nà láwọ́gbọ́ ẹ̀dágàdù yẹ wọ́n jẹ́ ya m daba agwa ne ya daba agwa ne yi ya m kun dumeti kini kola mama ọ o ma ka ewa agwụ ele nga mecha ere elenga o eyi ọ ya ele chenege na yi ya ya ogele ga ele ele ọmị ka medu tele ya yele ere ma yi ebe si ya gị ma ya alili na ya cha adako gungi ada toka erite ndu ya yimbaku yalo oyo akila juna inu le dungumen amaku mecho abukele inu le dungumen in talaqatum an-nisaa shankum yakdub lak madaru qama ma lam tamassuhunna madadu wa ma kuma da shi bala madan aw tafridu lahunna fariida aba bilayka madi Eh, kama da sadaki mudan dalga ja sadaki ka sadaki biyo nga gba shi 45000 naira aga kito ma iri dole yi 45000 naira egba ki wunyi insha Allah ai misala re gba edoko edoko sadaki mu akono bilele ya yunyi sadaki olewo on tani en ki ajo medarulia au takure dole kunna fariba ọjọ́ àti wọ́n mẹ́tì òhun náà mẹ́tì jẹun ló fẹ́lẹ́ kí tẹ́wọ̀ wà lóhùn náà mẹ́tì dáadé mú jí mẹ́jẹun kí jí dáadé kùmẹ́dẹ́jú tọ́ ọmẹmẹlẹ̀ tákàmẹ́kùn kì dáró ẹ̀ ṣàlẹ̀míhùn wájàká ní kí tọ́gbọ́ dẹ́hùn rú lọ́hùn ìyá náà mẹ́rin kẹkùn alàlìmúsì wẹ́ká nẹ̀ṣẹ̀ yọ ẹ́ kẹ̀nà ẹ̀nàrìsìkì ẹ̀yìn adárùkù nòbìlà kọ́kọ́ ẹ̀bẹ̀ tó máa ṣe ní abẹ̀lẹ̀ ohun ẹ̀ṣẹ̀ ń wàhálà lè mú kọtìrì ẹnìká ní àṣẹgbí ti ń kẹun tí mánéjì a mánéjì kọ́dọ̀rù ohun kí àṣìwá lè yóò pẹ̀wù ọkọ̀ wọ àpélókò ya rẹ̀ 1200 ekìrẹ́ alhamdulilayi ẹ̀dùn ti ìrèrè yú ẹni kí wọ́n lè fíríjì ń dá ẹgbù fíríjì wọ́n dá ló ẹ̀dá agbóyún pẹ̀lú mọ́mí ẹ̀wọ́ ẹgbọ́kọ́ abá ní 50,000 naira rẹ̀ ẹ̀yìn ṣàkàṣà mẹ́rin jí ní ìwọ̀ ẹ̀là fún ẹ̀nà ìgẹta ẹ̀mdà ní kí nù ẹ̀mú ma'aruf odò kẹ́dùn ún dúwà lè jọ́ mẹ́mẹ́lẹ̀kùnmá kàíṣẹ́ alẹ́jì ẹ̀hùn tó gbùmẹ̀ ní kí jàtìkò ń kò lòun kọ̀rọ̀ ayé wọn máa wọ́n gbé ti ń rẹ̀ hakon ọ̀rọ̀ ayíkẹ́dẹ́ sọ̀rọ̀ kọ̀pá òpé kàǹtí ní ibùdó kùmà sàmà ṣẹyìn kùmà ń وقد فرضتم لهن فريضة فنصف ما فرضتم إلا أن يعفون إلا أن يعفون أو يعفو الذي بيده عقدة النكاح وأن تعفوا أقرب للتقوى ولا تنسوا الفضل بينكم إن الله بما تعملون بصير Allah tabaraka wa ta'ala ya kolawa aluka alikoya wika kun mudaru so ami malimi aluma che kola mari bayni oya du te du kuneko o ya sha ite on kwen eku

ẹ̀mẹ́jọ mẹ́lùkọ́lá mẹ́ alẹ́jì bébé ọlẹ́gbọ́n adàkà òbòkòlò já lọ́dọ̀mù ẹ̀ọ́jọ́ àkọwà nínú mọ̀tàlá pàásì mẹ́ta òmìnirò ọjọ́ àkọ́yàkọ́ ẹkùn tètè jòkòláwà mẹ́dáró ọdàdọ́mọ́kì àwọn chàlẹ́mìn pẹ́ẹ́yọ̀ hakanalẹ́mọ̀tàkì wọ́n mẹ́ni wà níbi ẹ̀kàmọ́yàwẹ́ فإن كنتن تردن الحياة الدنيا وزينتها فتعالين أمتعكن وسرحكن سراحا جميلا ya yàgídẹ́ ọjọ́ àkíkẹ́ nke mú dìrìlẹ̀ máa níjú kàwọn máa fún ma mú tẹ́á ẹni ìkùkù máa nẹ mú kó má kó ẹ̀kọ́ máa fún mẹ́m dárú dárọ̀ mẹ́mẹ́lẹ̀ yàtí yẹlẹ̀m lónga kí ni ya ẹ̀kọ́ àṣẹdá àkí ẹni sí àmọ́ kẹmú dà alụ nú bòkòlò tẹ́ alọ́ ya yìí àníbìfá àmọ́ àṣẹdá àkí òyà ma ma famọ́lọ̀ tẹ̀kọ́ ẹ́ta ka níbi kan númá ojú àti númá bòkòlò ẹ́tẹ́ ka má kúmá tẹ̀ ákẹ́ númá bòkòlò ẹ́tẹ́ ẹ̀yà ṣàlẹ̀ mímá pa mẹ́rin ìkùkù tí gbọ́gẹ́ ti ṣàlẹ̀ mímá ẹ̀lẹ́kọ́ ẹwọ́n lè tí ìsúrẹ́tù ثم طلقتموهن من قبل أن تمسوهن فما لكم عليهن من عدة تعتدونها فمتئوهن إذا كما يأتيكم له أنكم أما يأتيكم wọn aláwọ̀ tàbárakà wata aláka gini àmọ́ ya fi jokolo ṣùgbọ́n ẹ̀kọ́ màá tètè yọ ọgbẹ́ bàtìmáàmì ṣẹun kàmẹ́kọ́ màmú dárú ehe in ne kuma da shalimin mu amma sa'id ibn al-musayyib sa'id ibn al-musayyib yani aya yake dai suratul baqara yi iha ya yake dai suratul ahzab yi kwalu ya dun akini yes oda adamu akini oya ko kun titi ju kulumem daru kechi shalimin ko amen kudu dire ju e shire ju e bole ne chofikin shin an sa'id ibn al-musayyib alùmí alùmí alùmí aliko ẹnkì sa'id bin al-musayib ẹnkì kàdẹ̀ tó dáálẹ̀ aláwọ̀ tabaraka wa ta'ala yanihi fa'in kwallakotun ẹ̀ṣẹ̀ mẹ́lẹ̀ ẹni ìjẹun kàmẹ́ kọ́ ma mú dárú mi kọ́bílẹ̀ àtàmàtì hùnà gbogbo ẹ̀kọ́ yàgẹ̀dẹ̀ ilẹ̀ ukwe ẹ̀hún sẹ̀dáàkì ìhun ẹ̀yàlìgá múdùmúmẹ̀ ẹtí ní gbàdàbí wọ́nní túnmà fọ́rọ́tún gbàdàbí kí ẹnikẹ́ bukwẹ́rù sẹ̀dáàkì ẹ̀dàbí min kọ́bìlì àǹtàmẹ̀sùhùnà igide ti dọ̀gbá tákẹ́dà sí kpóhun wẹ́kọ́ alẹ̀ tán ẹ̀mdàlìgá ya sẹ̀dáàkì dùnmẹ̀ kíjọ ní máa ẹ̀rọ magidẹ́ ìtiwẹ́ àmàṣáìrínwé ìwẹ̀ṣáìrín kọ́láwẹ́ yìí takùmẹ̀dà sí kọ́lámẹ́ ẹ̀ṣí ni gbírú mọ̀sí wọ́n ma kẹ́ẹ̀dẹ́ ìpọ̀mdà ṣáìrẹ̀ lábọ́ ẹ̀lìgá ṣe yìí oyeyẹ kámẹ́fẹ́ yọ láfíà tó kọ́ ní ẹ̀yà tó bútẹ̀rẹ̀ yìí ẹ̀yà dẹ̀rẹ̀ tabali tabali ẹ̀tọ́ táàmù àkàárí ti ọ̀nàbùlẹ́dẹ́ ọjọ́ kí yìí todale ŋanya mani jele amado pataka make takun keda sipele ŋanya kite ya kagamere abite walamu mkuwe anya worto ujene kidoga na numo e kai test hisha hivi kauti ruka makini eni ni amoga std eh eni std du ola std du ola ni manu ọga bibido ọla ga-etaka takwumkwughachi ni dachikpọla walụ ma anyị testi chi dọkta ena-ede gị mụnụbila dọkta chiwenini ihe wechi me imu ikpe eni nihi wee jọ negative nwee chi ọgala edole mụnụbila chede ya ena-ede sista edele

ẹni ọ̀nà àfẹn ẹni akọlẹ̀ lẹ́nu wa ẹni ẹlẹ́bí bìrì òun yìí dáàmú àwọn ọ̀làn ẹ̀kẹ́ ayárí tẹ́sì òye lẹ́mọ̀ mọ̀tá ní àmọ́ àwọn tó yẹ ẹni ọgbẹ́ náà ọ̀nà àgbọ̀gbẹ́ ká máa yá náà tẹ́sì finding he he was negative ya miri ya was positive Allahumma kafan mola lama da kanin oh gamda duniya ko gamda wana wana hala mola ko test yi kama ci yuru du en kene yuru de kai en le ma je bon ni nga ma to be keji en le ti nga non positive wa ci positive

ireju ẹhẹn ẹnike tsalebihun kí a lu ẹkọ omúra àdàfi dání ẹnìgá ọkọ sẹdá ìkira na ojú ọ̀nà akọyà gbígbẹ̀lẹ́ lì kẹ̀dẹ́ wẹ̀ bẹ̀tù máa bọ̀ ònú ngẹ̀dì sẹdá àkèké ngẹ̀dì five hundred thousand ní ọkọ sẹdá àkèké tọ́jú àkíní fọ̀nísù máa fọ̀rọ̀ tù ẹ̀nà ọ̀dà kẹgbẹ́ two fifty mi two fifty wàá gbi two fifty òun gómìnà mi two fifty gíga lọ iye àti ten thousand ẹ̀ lọ́dà kẹ́gbẹ́ five thousand naira dàdí kóńkì àmì five thousand naira dùn alùpùpù àti dẹ́ iye àmúdọ̀ gbọ́dọ̀ àmẹ́hún àmẹ́hún ikú mẹ́lú mẹ́lú ṣe sàdáàkì ẹ̀ àtòkò àtàpàtì àtọkọ̀yẹ̀ àtọkọ̀gbá ọ̀gbọ́dọ̀ àmẹ́hún gẹ́gẹ́ ohun àmẹ́lú alẹ́yìn sàdáàkì yìí.

ma múdú ẹ̀yà náà tẹ́gẹ́ gbogbo gbẹ́gbà kọ́ yóò ṣàtẹ̀kọ̀ because ogun tó mọ́ máa gbà iṣẹ́ alùkọ̀ gáyé ṣáàbì dẹ́gbẹ́ ìṣọ́kẹ́lẹ̀ ọdẹ abájọ ẹ̀dẹ́ yẹ ọjọ́ máa ti kòlú egun abájọ rẹ̀ ya bẹ́ẹ̀bọ̀ máa mọ̀ ògùnlẹ́gbà máa ma ní kéde ọgá àwọn adé ọ̀bà tó wùyé mi yìí ma kọ́ mi ṣọpọ̀ ní jẹun kẹ́ ń yá gbogbo kẹ́ á náà mi ògùnlẹ́ tẹ̀yìn ṣe àlà ọjọ́ yẹ àtàpà ilá ayà àfúnà ṣeun bá bá kùmẹ̀ ẹ̀ àwọn náírà inegi na ọdara ịkwa awere abebọ ya ni ataki n'ọma bebọ akakị e, eche ataki n'ọma tụrụ n'ikwa awere ni udu atacha ka nịga kị adọma ọma ma je jeta ikwule ni kidapu sotụrụ ala mene bọgụ ma gị ni ikwa awere lecha ọwụ n'obele gide ụmụ aje taka ataki si wọle yi mụmụ so ọnụ mụrụ ni ya ni no ibe isada ke ọkpọdụ amewụrụ ama arịtọn ayịrị ma nụ jige n'enwe ahụ da nelechi wee gwonye so ọjọ́ àti wà ń ta àkú tẹun kẹ́lẹ́ kàmú dàmúdó bá gẹ́nẹ̀ kéjì bá akọrọ̀bìlẹ̀ takọ̀wà yìí lẹ mẹ́rù kọ̀ yóò tún ìyọ́gẹ́lẹ̀ wọ̀n já ní yóò dáa ní kúmẹ́ já ahọ́ṣẹ́ yíjú no 15,000 naira ní sí no 10,000 naira kúmẹ́ já kọ̀ gẹ́nẹ̀ lẹ́ èdù bá wọn já ní yóò tún wàlá tẹ́ǹsàwìl fọ́dùlà bẹ̀yìnẹ́kùn mẹ́kí gbìyàn àtùlẹ̀ ọgbọ́dún mẹ́ta alùgẹ́tẹ́ mẹ́sìn mẹ́tọ́gbáwọ́lámẹ́ látẹ̀nsáwòl fọ́dúlá bẹ́yìnẹ̀kọ̀ mẹ́kí gbéyàn àtòlè ikọ̀ yọ́rù tàgbàdé mẹ́yìn àtòlè lẹ́mẹ̀yìn adéjúwọ́ ohun mẹ́yìn àdọ̀là báyìí ohun màdọ́rà àtòlè gidẹ́ ohun ṣe alìsàn ẹ̀yàn yẹni mẹ́kí gbẹ̀yàn ẹ̀yàn látẹ̀sẹ́wò fọ́dúlà ayé látẹ̀sẹ́wò ìhìsá mẹ́kí gbẹ̀yàn ẹ̀yàn iṣẹ́ àgbàdé ọlá mẹ́nífà mẹ́nárẹ́ ẹ̀yàn iṣẹ́ so hadithi ali uh, asẹ́dìnà ali ibn abi talib radiyallahu ta'ala anhu yẹni lẹ̀ àti yẹnna alẹ́nàṣì zamanun àdúrùn ẹgbà kàdọ́ máa ń yá wá fa ẹgbà yẹlẹ̀ ti zámẹ́ni àdúrùn ẹgbà kàmúnà adéyìn dókà máa lọ́ọ́ ya abu muminu alama fi yadayhi un ne chen ki dohun ya de yin ya allah o yen in ya yen won ti ke dohun e ta je shirarun e ne bibi ma ya che yi a chen ane bi gbado ma ya wa amune chen ne ma ya che ke. yubayi'una kulla muqarrir manya manya tengita engita aliju biewo mata yani mame kuma ya aja kuna yota kuma chini tanwa mala wa qadna an rasulullah sallallahu alaihi wasallam an bi'il muqarrir anabi ajhana enge ko tajia ko kwetakia takuma chini ko tanwa la mala kuma anabi hana kuna tajia kwa maji yake ibi kama na ya kpa megwonjugbog megwonjokpo ibi na akpa mo na megwonjugbog megwonjokpo alkede ka me ya ala 5 gede ba na yomo aje la de kile gogo ka alu 40000 ogolo du ja ya ndo kile ni 40 de 50 e bele ta ga ko bi hana ile oge bayil ma ya ja yo yo فإن كان عندك خير فعود به على أخيك شيء كان يدوب ẹ̀kàtì kọmọ ayẹ kẹ́dẹ̀ẹ́ ẹ̀yọ̀ lẹ́hún ẹ́ ṣorúkẹ́ gbọ́kọ́ pẹ́ fún ọ̀hún ẹ̀yìnlẹ̀ 10,000 oyẹun ìyọ̀dánú ẹ̀yìnlẹ̀ 5,000 naira oyẹ àkúrò ìyọ̀dánú ẹni ẹ̀tọ́mọ̀ ọ̀gẹ́ni lẹ́ta èyẹ́ ni wọ́n látẹ̀sílú halakan ìlà hìlákì ẹ kí wọ́n jẹ́ mọ́ máa yẹ kí hàlákà kí bùtọ́ amẹni lélélé kuma jama nọkọ họọdì eh, ni màá ṣe kéyìí máa mẹ́un kó làkọ́ ajá máa mú ká máa jà máa ń bọ́ àkí ẹ̀wọ̀n lẹ́wọ̀n lè dùn ọ́ bókà máa ń rátọ́ mọ́ máa yá ó là máa ń kó yín tírélà máa mú ká máa jà warehouse lélélélé máa kọjọ máa gbé náà tètè gbá máa jà yìí ìmáàdẹ́ni dí mẹ́gẹ̀ẹ́ni takùmàṣẹ́ ní tàwọn mẹ́la ń dúkà máa tàn àbẹ́ àlàyé onudugu ma tama ɛla ibalɛki anabi yɛ nimɛ kina ta alɛ mɛ tsala taba lɛlɛ lɛtɛn sɛwɔ ni kɔbila bɛyi na kɔ mɛ k'i gbinyɔ ɛnyɔ kɔjɔ akini mɛ tsi agbadɔ la mɛ yi ɛnɛ kuma dɔ akini hi awo ni ɔma abdulahi yɛ ni ohun gbɔ ka to yi eh, mɛjilisi kɔrɔbi ɛnɛ ma dɔ kɔrɔbi ohun gbɔ ka to yɛlɛ ɔjɔ ka sotagi awo ni gidɛ yasuwa olu ka inú olùkà gẹ̀dẹ́ iná ṣùwá wọlé ìyẹ́ tòrẹ́ṣù mìlẹ̀lùkà ìlà àgbàwọn bá iná títọ́ ní ojí akúkì arọ omi akú dìlà àgbàwọn yẹ́nìí sahibdul agbẹ̀nìyà ìpọ́pẹ́ kò ń kọ́ àmà nánà títà àjọ̀dà máa òun kọ́ àmà nánà àmà fọkúntù min akṣẹ́rihim hamman ẹ̀dọ̀ dúdú ohun rẹ̀ ní ẹgbàdókò ń gbípa mẹ́lẹ̀. ṣínara aituhun ahsana fiyaban torí ohun ulé àmẹ́lẹ́ úpò àmẹ́lẹ́ túpọ̀ mẹ́mẹ́lẹ̀ wà á fi ẹ̀bùrí hàn onígbònúgbò àmẹ́lẹ́ àmẹ́ àpò ẹgbàdó núyù yẹn ẹ̀yìn ọmọ ayọ́kùnrin alọ́mọ̀mẹ́lẹ̀ wà á sẹ́nu mọ́rkaban moto memele rakumi memele anyelo memele ngamele ne ngame ane duhunu so nka mana na echa jo ama e badu ka medu ba e don kita pa be no yen ngame ane yen ngeju o yen e ngame ane ngame ate na biya ne ba wajalat al fuqara tak ngaji ne n'o meno bata on pa meno bata ja ya jo ge fastarahtu bihim egwukwenye omenọbata bụ nwechi na-egwukwenye omenọbata ebe a taka kere nwe ya na nwechi na-enwe hmm. na ogwule ewekwa ma ajụ anụ ebe a eni high bp eni hmm. akịrị eche tabagide gbado welu na ịkwala ka ya gagide kwuo ene mụ na-enye nka ya onwe hmm. oyi dị ee welu na ịkwala ebe gị kpa oyi ọnale ene ka aka ya gị kwenye ike ogela oyi enwe ya ya enwe ya na amamda mda mana na wekwa ma aju ami ma ji ka ọkọ ọkọ bụ ma a adọ ọkọ ewe ewe ewe ee ọkọ ma aja adọ ma mpụ ndụ meti ma oke eto echakachi 300 million na amemdu ngeleke echakachi 300 million amemdu e eke amaka ege na yɛrɛ ŋɔgɔli ye ne tí a tuli ŋwa do a eji ma buku ne tsoro ka ɔma nubilɛ ɔma gbogbo ka eke la le ɔma lɛm da ɛya si hàn taba la ye ɔma ka ŋa lɛ moto bi kɔnɔ ti kun ŋa eke ne wɛma kɔma ya yedzi a ko moto lɛ nyɔ ka ne ne now ẹwà ẹgbàdú ẹwà disturb mpa ẹkọ òun náà dìkọ̀ ẹ̀dá lẹ́bẹ̀kọ́ òkèjìnkẹ́ nìtọ́ wọ́ọ̀fù làbẹ̀ máa dúkù máa kún lagos kẹ́ẹ̀ni agọ̀mọ́kẹ́ ẹlẹ́pẹ̀lẹ́kẹ́ fẹ̀rẹ̀ tọ́mọ́ ní mi 5 million kàdúnwẹ́lẹ́ mẹ́kẹ́lú tọ́mọ́ ajọ́kọ̀ àmàdé 5 million lókùnmá lọ́tọ́mọ̀kùnmá yá wọ́n tó kàkà yìí wọ́n ìgbò kùnmá jẹun òjẹun má mọ́ òjẹun olómàdọ́wákì olómàtí pléètì báyà pléètì ọ̀yẹ́ sí 150 àbẹ̀kí 200 ẹ̀ ọ̀kẹ́ gẹ̀ẹ́sì àáyẹ̀wò mẹ́bdà jẹ́ ọkàlẹ̀ half ẹ̀lẹ́gà mẹ́ adúgbò ògùn half ọ̀gá adúgbò ògùn

kakiri ŋɛ yan wa kɔɔla kakiri nihi wala tansawu fadula bainakum ɔyɔnu gɛ jika kini mɛ ki gbɛnyɔ atule ki dagba de mɛli wa tsoki tɛmɛ tsin mɛ gbɛnyɔ ɔna kɔyɔ ɔna kɔyɔ rank mɛ yɔli mɛ gbɛnyɔ

ọ̀kàtúndé kíélè dé kíélè àwójọ́ ọ̀lọ̀wọ̀ ìṣe ọ̀wọ̀ ìṣe èjì ìkò ọ̀wọ̀ ìṣe ọ̀wọ̀ ọjà ọ̀wọ̀ ìṣe kẹ́mọ́dọ̀ ọ̀wọ̀ tákẹ́tì àmẹ́wọlẹ́mọjá kọ̀lá wọn ojú rẹ̀ ẹnẹ́ka mọ̀nú ìtẹ́nìkì mọ̀nú ẹ àkàǹkì gbọ́ ẹ̀dẹ́ òun pàdé òun àwọn òwe ní kí ẹ̀wọ̀n tó àlejò ọ̀dà ìyàwó ojú mi òun yà kọ́ṣọ́ ọ̀wọ̀ ọ̀yẹ́ àti jẹun ogún máa jẹun ogún ihe ni ẹnẹkẹ̀ àti kẹ́nàbù wẹ̀lì ilẹ̀ ni ìṣe máa tọ̀wọ̀ abánilẹ́ máa kọ́ṣọ́ ọ̀wọ̀ practically alùpùmáṣe lè máa kọ́ jẹ́ àníbìṣẹ́ akámìsà àrùn alùpùmáṣọ̀ tó dáálẹ̀ ẹni ẹ̀nẹ̀kíyà kọ́ṣọ́ alùpùmáṣọ̀ kẹ́ àná

ẹ̀yìn lẹ kò wá lé àmì alé àyè tẹ́lẹ̀lẹ́ wẹ́bọ́lẹ́lẹ́ àdínì àmì àpọ̀ bí ẹ̀dọ́mọ̀ òun kò mẹ́tọ̀ tíkùsòkòtò mẹ́tọ̀ yáríà ẹ́ gbogbo kò mẹ́màtọ̀ òmẹ́lẹ́ ọ̀rẹ́lẹ́dù mọ̀ọ̀dán òmẹ́lẹ́ orí kẹrẹ wa jáàlì ene ọwọ́ ẹ̀ṣẹ́ ihe ìlàdá àmẹ́lẹ́dọ́mọ̀lù ẹ̀dàgùnmẹ́ ọ̀fẹ́dẹ́ ìdọ́rùn amákíjẹkújátí nínú ẹ̀nẹ́dẹ́wẹ̀ẹ́rọmọ̀ ẹ̀nẹ́dẹ́wẹ̀ẹ́rọmọ̀ amákíjẹkújátí nínú ìdá ọwọ́ ni amákíjẹkú màjọ máa tí nínú lẹ́yìn Allah ta'ala ya hafizu ala salawat meji da mo pa ku sakade wa salati al-wusta ululun o yo gegede meji de undi o yo gegede meji de undi wa qumu lillahi ma adago mojo qanitin kim do yo kete mena mena ti bada un ame kuma na shuka so e ba kuma to e ba ibi ma to mana kola hụna a na-achọ ya a na-akọla nga neke alali ede ji hụna achọ ya kọla nga mụta ọkụma yiyo mejuo ya kojo mema kọ na jere ede yoro amụta gị n'abalị isi abụrụ egbagbili hmm. ya ni ndugbo ebodo ma mo ebe bo kuma ma mo do won kuma di ho kuma na ko la ko tin da une no na je ma kolu ni eh ma kolu ni no na jibunu ngari gi mudu Any wait for me at the, pray. If I finish, if I, if I, if I, if I pray finish, I will call you back. You will not eh, you. Ẹ̀yìn kí ni tí ọ̀run tó bá ló? Ẹ ọ̀kẹ́ dìbò ọ̀run ní láti dá ọ̀run náà ti pa, òun á kọ́ lù ẹ̀ dàbí. Ètò ẹ̀jẹ̀ ní tí ọ̀run ó mọ̀ dàgídé ọ̀, ètò tí màrí pèbí ọmọ sí òun máa kọ́ lù rí. Tọ̀ọ́kẹ́ lẹ́lẹ́ ṣeun kẹ̀kọ́ dága tọ̀ ọkọ ka mụ na-egbo adaghị achọ ma nụla na anwụ ma na agate ma ite ọ na-egbo obi ma agụbi ee ma tinekwu na gidaba achọbanere ụlọ ịdaghị achọ ma nụ jidọta agụgụ lalụ ilu ẹnkụ ma jọrọ daje agụ ma tina abanere emeju ekwura na

akinihi ọ̀wọ̀ yẹ́ kuma gbe ya dọ ọ̀wọ̀ gẹ̀gẹ̀dẹ̀ ojú ilé ṣọwọ́ salatu al'asr ọwọ́ al'asr tudu ọjọ́ mú wá òdúdú kẹhọ̀ ọkàtí kẹhọ̀ kéjì sí àmọ́ òwe lẹ́ṣọ̀wọ́ ọ̀rọ̀ kanọ́ ọjọ́ òwe ọwọ di magrebi olùkó ẹ̀ẹ́kejì òòlù lè dúró ẹ̀ẹ́kejì yéèkì máa dóòdù ní turkey àdé ọ̀rọ̀ kan ní ṣọwàláta ẹ̀ẹ́yẹ ìṣe ìyẹ́lẹ̀ ti alukóòlù lóòwé ẹ̀tọ́ e ka ẹ̀sẹ̀ kejì àkótù yánẹ̀ ẹ̀sẹ̀ mọ̀gàdébì ẹ̀sẹ̀ ìṣá so yéèkì máa wọ̀n tóòdù ní kí àwọn tí ìbí ọ̀rọ̀ kan ní òun ṣọwàláta tó turu hadisa fẹ́ yóò ló ṣe dùn wá kí ni ẹni dúkì wà ní jáàlì màmá ọ̀sọ̀látọ̀ látàdù ṣe bọ́ tẹ́bà kọlọ̀n kàbà dì àǹfààní núyọ́ na kọ̀ lẹ́nu owó jìlẹ̀ kó máa dùn ṣe bọ́ nìtẹ́ turu alẹ́ ẹni dúkì ṣe àjọ àlàáṣẹ́ dídí mi hmm. tọ́ obìnẹ́gẹ̀ ayagidẹ́ àwọn jẹ́wọ́ àmà kàkí ni

ihe amụdụ n'obule e ahụ ọgwụ ụlọbule tubi ọnwụ adọgwụ adọgwụ bi ọnwụ pẹpẹpẹpẹ toruke maka ya achọ ọla ka mụ na aka nye ọhụrụ yi ma akọla nye ọha ịgbamadịghọ ya adọ ọkwabịa ụnụ dalụ bọ na ka ya ma anọ ha ma na-ewuje hmm? hmm, hmm, ọhụrụ na-achịta ẹlúgbó alàkìkà yí mọ́ ẹnẹ̀kì dáadà yóò jí ọmọ tó bá kọ̀rọ̀ ọ̀gẹ́nẹ̀ lẹ́nu ẹlúgbó ẹ̀dọ́ ọgbùgbọ́ máa kí sùhánàlá sùhánàlá sùhánàlá ẹgbọ́ ọgẹ́nẹ̀ lẹ́nu makẹ́ni látọ̀ ọ̀mẹ́ ẹkí wọ́n kàkí ní sálàmà fún ẹpá ẹkí ní pé sùhánàlá ẹ̀bùn wọn jí má abẹ́nẹ̀ fún ẹwọ́n mímọ̀ kẹ́dà kọ̀ mọ́tàkẹ̀ ẹ̀kú sálàmà tọ́jú sùhánàlá ẹ̀ máa pàbùn ojú má ẹ̀rọ ìrún yẹ́rẹ́ ti sùhánàlá ẹ̀ yọ́ ọ̀wọ̀rọ̀ uno na ci da uyu no alugo wallahu tabaaraka wa ta'ala kawa agine ba tanu hu acho himda mde baka o gudane ko in khiftu fa in khiftum farijalan aw rukbana fa idha amintum fadhkuru allaha kama 'allamakum hadithi ka achi ko hai lugo owa owa zuhur owa al-asr hadithi lele fainihi bakiru bis salati fi yawm al-ghayb فإنه من ترك صلاة العصر فقد حبط عمله أي رواية من يعني من فاتته صلاة العصر فكأنما وتر أهله وماله أنا دوك من فاتته صلاة العصر enedu ko al-asr ki jamu li wodu min fatati salat asr ene ki jamu al-asr li wodu eh habita amalu ukolo ba e riwaya mun ko ka annama ahlihi wa maluhu da bane kiyo wa bun ci yo gaba da ya wuce ba sidral al-asr ni in yo le wona dum e di yo du e, e lisha e ma won ci owo ni alama mene munafikirin ni biye ni askol salati alal munafikina asubuhi wal isha owo ki wuji ha mi munafiki tule choru du ko o lisha fa in kuntum kan ko kodane ko gudane farijalan menu le nali mene kinacho aw rubana ma taguje ngore me mene kinacho can ko guda ne dai ko guda ne ẹnà ọ̀nà ṣe kẹgbọ́ paa sí gìlẹ̀ kuma ẹkùnmà ẹgbẹ́ kàtà ọgbù kẹtàgù ìdìmí túbọ̀ lẹ́sẹ̀ ìwẹ̀ emere tí ẹṣin ní lulẹ̀ tọ́gbá ena lulẹ̀ tọ́gbá ló allah akbar mọ́ ilé kúrò ṣùgbọ́n allah ẹ̀mẹ́ náà mi lẹ́mọ́ ìlú ẹ̀wọ̀n rẹ̀ máa nẹ̀ tọ́gbálú tẹ́rẹ̀ máa nẹ̀ ulẹ̀ dúkẹ̀yẹ̀ kanáàlì ẹ̀dí ọ̀kọ́ ulẹ̀ dúkẹ̀yẹ̀ kanáàlì lẹ ẹ̀dí bọ̀ àwòrùkùbáàna ìyà tó jí màá kíni àbẹ̀kóyà àyẹ́lá àbẹ̀kóyà ọkà ẹ̀wọ̀n mẹ̀dẹ́mẹ̀ náírà mẹ́nà ọ̀mẹ́náàkì torúkọ̀ kí ilẹ̀ òkúmẹ́nu fẹ̀yìdá amíntum ẹgbàdú kọlá mẹ́ àbọ́ kùnyàmá dábàlùkọ́ yọ́dúnmù mẹ́ ma lam takunu ta'lamun ama ko ma te ma ku iya me me ngoto me ngodo ya nya cho ni me na lu la cho me mda ba ma sala ti ya li me cho والذين يتوفون منكم ويذرون أزواجا وصية لأزواجهم وصية لأزواجهم متاعا إلى الحول غير إخراج فإن خرجن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن من معروف والله عزيز حكيم نعم lọ́ṣẹ́ yìí wọ́n dáwà Allah tabaraka wa ta'ala yìí náà والذين يتوفون ولا وجا alùkùnmá ṣọ̀wọ́ kogun ọ̀lẹ́lẹ̀ ọjọ́ ìdìbẹ̀ yà ní wọ́n ayé àmá bú ma ṣe lè ọ̀nà yà máa ṣọ̀wọ́ lẹ́lẹ̀ ìwáyà kìdíwá alùkùnmá ṣọ̀wọ́ lè ṣe náà tẹ̀yìngì rẹ̀ ṣe àgbẹ̀ yá nílẹ̀ dẹ̀ ìsàmì ẹgbà ìdẹ̀múnẹ̀ kàyógbé ikú máa kọ́la ọ̀nà kò máa tsọ̀wọ̀lẹ̀ okògù fàlítẹ́kùn tọ́ ìfẹ́tùn mínúhùn máa ká ẹ̀ wọlé àkùdù àtìlẹ̀ hátẹ́hùn tọ́gbé lẹ̀ ọmọ ńà ti bẹ̀yání náà tsọ̀ mẹ́nike tẹ̀gbójá náà tsọ̀ tọ́ shanku na dehu mejileku wa yadharuna azwajan kenele atoya no osiyatan ame kumetoya no kumekuba ya tele me akatane kango ya me li azwajihim me akatane kangamo ya me eh metaan alkumana alkumaden denga zikime alkumadu mali meuka to ayajide ngude ama todo aya duki akpenwu ugwu aya duki akọla akata na alụkụmadumu nele ekwuru anyị ma nwọcha akọla enwugwe ka enwugwe kpe ya akaghị a tọ ọlayalẹ iyi chukọlọ gị ọjọ́ akínihì na ìtẹ̀ na ẹgbà igbélé ṣẹ̀rí

ọkọ̀ báńkì àti ìwìn yìí ọkọ̀ báńkì kìtì ìwìn òun mú gbà bá yẹ̀má mi yíjẹ òun wọn ni kí wọ́n ká mu yín jìyàn fi yín jìrẹ́ òwe aládìka aládì méjì ìnìkì mẹ́ká mu yín ọkọ̀ mílíọ̀nù mẹ́gbèjì gidi báńkì máa kó nǹkan mú gbà yìí iná oyin kọ́ lugbenŋe ne kikwu akwụkwọ yokene lekwu ome mụtabote ọ na irutani bekee gbakwuma akpere mụ ama na gala ye emi maja kpe mu bunu ẹtọta alẹmẹnu nu bilẹ dubi yi ọkọ olùkú rígbò gálà àmáṣà agbẹ́mugú mátíra ìgbẹ̀mùkù máa pẹ́mugú alùkà mọ́yà máa lẹ́rù pẹ́mugú ị ọda islam máṣà pé yí ẹ̀mùgú m nẹ̀nu yí oyin kì ní ọwọ́ ọ̀tá máa ma máa tẹ́tọ̀ ọmọ ọba enye amịrị islam ama Hmm. ama nene mene ya kito uwe nga decide ke gumi abajo ita paniki kabanele abamda mudi ipe chengu chengu ka e yipe abajo ya me akito aye yipe me ola ya gbadu mpa mu mai ni abajo ni meju akugu eyi nda ma ba mu ta ode uma ba mu ma gba me mi o ale ye ni mi o mu ta ode eyi mi gbadu mu mi abi to mi nei una o gbele keje ana hmm. ama gini abe gbogbo ẹni ma ìtàkìrí sí abáyọ̀ yìí eye gbogbo ẹka ma yọ abáyọ̀ ìhá ìyẹn agbámi ma ta abáyọ̀ yìí ìyá afẹ́tì agbámi ma mẹ ìyá afẹ́tì oní ma mẹ ohun anẹ́yìn ráìtì ohun ìṣe rẹ̀ bí ní kíkà na kọ̀dárí ní kíkà kan gbọ́lọ́ jẹ́rẹ́lẹ̀ ṣẹ̀rí Ma kò máa tọ́ gẹ́nẹ́lẹ́ máa yìí nẹ́hun kweneke chọda oji mkpala omeme medu kweneke chọda oji mkpala ti ma ye kpabalele ma ye ni iyi ihe ngwu eta bata ya enwa balele ma muta unu ngoko unike mu ma uta ma uta iru ma ma ke neke ma ma jenga ne mune kwe ha ma ami ha tama eneke umwa kemu iru ma eju be ọ

iná ọgbẹ́ kò fi gbòrò dẹ́ ìyànà ọgbẹ́ kò fi gbòrò má dọ́nù ẹnì ayé adùn igbó fi gbòrò ẹnì adùn igbó kò fi gbòrò má dọ́nù ẹnì àdìlẹ̀ ìhà ìmọ̀ ìṣẹ̀rí ayé àmì landed property àmì àmẹ́mí yìí kì pẹ́ ìta máa tàtà kọ́kọ́ ń pa òun pẹ́ ìta máa tàtà kọ́kọ́ ń pẹ́ ẹnkì jẹ́ maye ni kere eleke mo ani ke to ko bobo eni leke mu du unyi ke dage eni ke mu yi du ita ni ani ke to ko ma du je ni ele yi ohun ya ja ola o je ni do gbe mu ima ma lu je du ku bi o ko mo bu ka ni le do na yi mere he o no me ama ma ta no ku aya un ja ko na emu ne do aye ani pata ke te onu me la eto we ma ka no gbere ani onu nu ga me won ne me nke mi twenty two thousand naira fún wọn ni unyi olùkùrù máa dún ẹni yìí unyi ekù máa dún ohun pa nẹ̀kì tọ́gbà onye kóbi oyin máa kó nkíta abáyọ ohun nke kíta mílíọ̀nù meji ihe ní ìkì àtókò ohun àti twenty two thousand naira ma anya oyi olówó tá ya yá kí thirty thousand naira ẹni ẹni ẹni ẹni ọjọ́ àkàkí lè zẹ́kẹ́rì nítorí hazel òfẹ́yẹ̀ anẹ̀gálà máa wọ́n pẹ́wọ̀n owó ẹgbẹ̀ ya máa tó máa ń ta pẹ́wọ̀n owó alẹ́yọ́ ọ̀dà ní máa ya owó máa ya bùtánì ọmọlóbulẹ̀ máa ní wẹ́tù ya ó yọ kí ẹlẹ́mì ayẹwò ya ẹwọn wéjì ayé omi ọkọ̀ ẹwà nùbà ètì máa dùn ọmọ ìyà yóò yà táwọn asọ̀bà nìjí ọmọ ẹ̀hùn dúkùmà pẹ́ náà mọ̀ nẹ̀ yéèkì bọ̀bọ̀ tánẹ̀ òun pàmọ́ máa yíhun àmà pẹ́ lè àmà pẹ́ ma ìṣẹ̀nẹ̀mẹ́ ògùn àmàṣe ìbóbìnrin gidéwò ma ìyà ìṣẹ̀nẹ̀mẹ́ ta ẹ̀gùn àmàṣe ìbóbìnrin ma ìyà onuma ya pẹ́ lábá yòó máa ó pẹ́ alẹ́jú ka méèbí gírẹ́ alẹ́jú máa ní yìnyí it means ẹ̀wẹ́ láyádọ́mọ̀ ẹ̀wẹ́ lẹ́lẹ́lẹ́ mẹ́ta kó máa ń ó pẹ́ mẹ́ gbébì bókẹlẹ kó àbá bókẹlẹ máa mú kó ká àfùmá pẹ́ ń ṣẹ̀rí àdẹ́sì tónú blẹki lójú ọkọ ìyàwó yàtàwọn wa bẹ̀rù owó ọ̀dà àdín islam torí àti òun lọ́pọ̀ ìjàkàtí ọdí ní ohun mẹ́rin jú ọ̀nà blẹki náà jẹ́ ajé gbogbo àtàwọn àmáyà ọdọ̀ òṣèkọ̀ má na àdùkọ́ ọ̀nà ọ̀nà ihe hmm. a na amụma ma ụmụ ma oji enwe oyi ọkụ adabi ma ada na ya ji ihe bịrị anyị n'olu alachibita na ma yẹ bí ibòbìnrin pakúṣáká máa nù fẹ́ lóògùn ní ṣáwọn lẹ́kọ̀ọ́ kété adùjẹ́ yà ṣe aláṣọ lákàdẹ̀ amofigolo ameruli enwudenwu gidoko wekechone kele kete wenehi abu ebobule ama ya aye ni ojo ka ime na menu kwe eyu kiri mama amuda gidi o iyo bolo bile je ma allah wa taala inhi akatane ma ya ma akatane ama ole ka aka bi kungini imo le le enya ku e dure akɔ ya mamu ye yi dun ya mi yi dun y'a y'a kpɛ mu bu eyu pe mu mamu dun o mɛtɛ ani lɛ hawli ɔya la yɛ gbogbo ɔdɔ kavera ifraj ma nɔ duuru ni a ma mu kpɛ dɔ ma makini aluku ye kuda kɔfɛ na alo yata mi inu le dunu mɛ ẹ̀hùn tó kà màtàkà tí pọ̀ léèmà alẹ́jọ́ ọ̀mọ̀lẹ̀ inú lè fi òye mẹ́lẹ̀ lọ́kọ́dà màkúmà lókùmà dọ́là máa yẹ irùmẹ̀jú máa yá nọkọ irùmẹ̀jú máa máa وللمطلقات متاع بالمعروف حقا على المتقين كذلك يبين الله لكم آياته لعلكم تعقلون تو وللمطلقات أبو بلاك ما دارك أما أنو بلاك كوكو متاع بالمعروف تبقى كوكا تعلمين قام منكم nígbà kọkọ aṣàlẹ̀mí ń pa mẹ́rin ìkù torí pé tọ́wọ́ ha ló alìmájàkà ní anẹ́gẹ̀ ní bilmaru dabal me ta jo yime ho hakon alal muttaqin o min to lo da ko kwani ti o ja ma tu bojo e o duka gbo ko ni kadhalika yubayyinu allah lakum ayatihi al ka agbo la o da gide ku jeta kuma ti bayani muwa e gidilu bo family law yi ojo akal ko ti bayani lo galo mu ta ti bayana ma ya mume la'allakum ta'qilun turki je kuma ne ken na akeli al kuma ka ene kin na akeli o la la che bidilu turu family law le yuku ya bajo akpébi tɔgbalu wáàdì mɔdza yá tini si ɔlɔdà kìgbà ɔmɛgbɔ ilẹ takpa ɔlà ọla ŋun anya gbɔ yíyí adzɛŋ wa kàtó kɔjɔ kàhɔlamɔla ɔlẹlẹ mɔdza anya kàwa yòyi. ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون to wallahu tabaraka wa ta'ala shana wazi eh wini ka agbola yi e ogo iti etuna e ogo iti etaljena agbola leme

yan kuna ciki an yadda na gauja ka ba yi ne yani alamtara aidai walin ilal malai a mawuja aka ilal na kharaju min diyarihim a mawuja aka duhu ho wa hun dubu mai jo ma se yin ma wala ma du ihe o ma ihe ele dubu mai jo ma se yin ma ihe o ilu ga ma lo hazara almauti ọ̀gá ka ó jáde mayin na ọ̀gá yẹ ẹ̀ẹ́dó jáde àmà rátọ̀ ẹgbàkọ̀gá lẹ́ àmà màkà máa kú òkú okú mà sí hazara almauti òkú okú mà sí ọ̀kọ́lá lẹ́hùnmọ́lọ́hùn tákàláhù àwọn ọkà ọmọ àfi amẹ́gidẹ́ ìkùbẹ̀dẹ́ yóò náà lò mú tó mẹ́lẹ̀ kúgbàkú ilé òkú àmọ́ nàìjíríà nàìjọ́ ẹnkù máa tí òkùnrin ọlẹ́ nà máa kó òun ọrọ̀ yìí máa lè kú yá nàìjọ́ pápúnṣáká àì má jà àkójọ́ máa ń dà àjọ tákàlá òkú máa lè tó máa àyà òun ìdàbí má kó dájú wá màṣínì kó àná òkèòkè òkèòkè òkèòkè òkèòkè wà á lè kòmì kó àná ẹni ikuku kàró lè nkun yí nkun lẹ́nà nkun yí yọ́nà lóyún yí àṣírà kí ni ọ̀gá yìí májàkàfẹ́ rẹ̀ bó nẹ̀ ọjọ́ ní kíkó nẹ̀ inna allah lè rúfa dìlẹ̀ alọ́nà ọjọ́ aláhùbá yàá chàtì kọ amúnẹ̀ tabalẹ̀ yàá chàtì lè amúnẹ̀ tabalẹ̀ ọ̀làkín náà sára náà ti la yẹ ṣùkúrú àmá ó jí làmúnẹ̀ bá máṣà gbédè mọ́jọ́ nú máṣà gbédè mọ́jọ́ nú wáyé ní abúgidẹ́ ìbá ìgbà zámẹ́ náà mi bẹ̀ ní israẹ́lá a na ma chinekwu na ọga chinemuma amụna chinekwu omara ewukwuru mara yoi ewukwuru ogbo mara yoi uwe ili daga anụma uwe ili daga yi okeji tí e ọgọ ọmọkù máa yọ yín máa ọ̀nà ma te tẹ ma pa máa ọ̀gá ní ń pa tẹ́lẹ̀gbà kọ̀ọ̀gá wa torí kúkú wa wọ́n yóò àfihàn láìkú akẹrẹ bó

tako yomo da no kuma da ji kwana ene ka kwana ya galu kene tiji ore la ngwa hadi wa di wa di wa di wa di uru wa di wa di wa di wa di ibu gida bu nyanga nang ma yanga nang ma o bule gida go ya ka da ba e ka bore la tini boma ini boma imu dene ki moda go ale na la kuma da ji kwana eni inna allaha la fadla ala Allah allah ya mi jamu ne hata kuma ya da kuma walakin akthara an-nas la yashkurun ama wajila mone macha gbedo yon igi jengo ama kinini ulu kwira ya jadun ogbo ye je ka be papo agu eje ko edo eje ko ojike eje ko taale taale mona akuko yeku ma mo e mo yeku ma do jimika jimika ebi jilika eruto ilka odo ibi aka ị ga gị n ewele na ji adụ ebe kwute egba ụkwụ ya ọtọmatik na okwu enwụta ụkwa eji nkiri ke lekwu rárẹ aláwọ̀ àṣàtìkà ní lè wọ́n má ayámọ́lá àkàyà ó wùdú icha amaka tunga kitama ka kwa muhula ni ni hai koroda gwe idowe ilika udowe yiguma mi emi yiguma mo emo akungeda go ola ngai kungeje hiyo yabungeda go chaplin ni doha mas akungeda go kachiki ni ameta ewa le ngelu

marulin okolome ẹni iná gudu ẹni iná gudu ẹni iná gudu mẹ́bọ̀ náà gudu ma náà rẹ̀ wẹ́rẹ́ àbùkù tẹ́ anibikọ̀ ẹni marulin ọ̀gán ọ̀gá yẹ yíya mẹ́rulin wù ẹni ẹ̀ eh, àdójá e nẹ ogbodu àmẹ́kẹ́ àlùjọmọ́nù gbogbo gidi ẹ̀ka gidi òun ẹ̀jẹ̀ pẹ̀lú náà yọ ẹ̀ ẹni ẹ̀dókè àṣemúnú òun àlùjọmọ́nù wee gbere ugbo gị daa lonu ma ki dugbo wee gebda wee adugbo gị aya eran alka nibi alki kolale egume jire alaki dai di kai sun da umar bin khattab radiyallahu ta'ala anhu shine ba kun pe ama ba fa ma pere on pa ma amal amo amo ya ba pa pere malu fi sham ama jisam uma yugo madu akini sarigo sarigo yuko mawai taki amagoji soja malido sedna umar abu ubaida bin jarrah manya abu malido tama kama kini ona yuko wa luki yani sham wa lu oja ne baba ne wa lu maito sham mo leba ogayi e mane gbanyo do ma ba yi ogale to ma kamu ne pa ẹni ẹdún kì mú yàpá yìí ẹnkì yẹn wọ́n agbà àdìsá bá ní ṣàkínà ìpàdó yóò ní kí ṣàjọ́ máa kọ́ ọ̀gá ọ̀bẹ̀ nílẹ̀ ìpọ̀pẹ́ta nù ọ̀gá kàwó yánu yóò máa dọ́ àkọ́ ìbólà mẹ́dẹ̀ ìwò gbòdúkì ìbólà ọ̀làgídẹ́ ìhùn abụ ń yé nìyí abúgbé ìdá ọ̀làkà mẹ́ka ẹbá òun gbọ̀là lẹ́nu tukẹ́kọ̀ ọ̀gá iye dìhì òun jẹ́ yóò mọ́nú ọ̀gá ilẹ̀ ni gẹ́gẹ́ mọ́ òun ìwó ani mi nso ge ja je o gelele e eh, ugbo mi huja ola le adeda ama ni huja o ma duan abraham ibn auf radiyallahu ta'ala anhu umu adomo ibalen on do ko dimi ola mu neka so abi moji da abo moji da kare kuma on ma ko lale on gbo yeni a senda umar olele we mane ulele ja kama nya li to gbagenu to de mama ali to gbagenu yẹnu ẹyin yọ kama lè tọba anabi sallallahu alaihi wasallam ya kaki nihi idha kana bi ardin wa antum fiha fala takhruju firara minhu wa idha samitum bihi bi ardin fala tuqaddimu alayhi yẹnu anabi kpọlọ ẹlẹ dalẹ lẹka òun ẹni tí ń bọ ìwà ẹ kaki ni jẹun kọ gálẹ dúdjà ní ọgbó dúú kàmẹ àdéhìn ògbó lẹ amẹkẹ ran amẹkẹ rúlẹ lẹnu. amarịcha nke edoji anị ugbo omune ka mee ka ke amema ugbo leta na ameka anya e, nọ adịzie na ụgbọ adịbi ngekwu ụla sị na mụrụ nwa so na enyi maka kwụcha ka ịbale ụgba ịka ee ọyọdị ihe lụọ anyị momi am na alụkọ ịka ihe na alhamdulillah ụbọchị si ọjọọ ka nike nke adịsi ka akọlalẹ ka adịsi lele ije ali anyị wụja neme

ẹni wọ́n wá jẹ́ lọ́tà tẹ́ jẹ́ lọ́tọ́ gà nìyí àbúgidẹ́ ọjọ́ aláwọ̀ má pa èyí má halaka iná láhàlẹ̀ tó ma àyáhù kùdí àdé rẹ̀ mú kó dájí iná وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون وقاتلوا في سبيل الله مجوجا أجون أجو كان أجو كن يبعون

mada lẹnu mẹ́nìkì tọ́la nínú ẹgbàdo ojú oníkì tàjúmọ́ mẹ́kú jà bá lẹ́lẹ́ ojú oníkì tàjúmọ́ mẹ́kú jà bá lẹ́lẹ́ máàrin mi mẹ́kù máa ṣe wáàzì mú mẹ́ ẹgbàbẹ́ nẹ́kù mẹ́ mọ́ọ́kà olúùlù olúùlù àmì ya mi ya má kó parí àbẹ̀kí ya mi mmako pariyo iya le du yo ke do ni unge na banu unge ja ba ni se wudu ka eto uyo be yele du jima mi yo na ulije ona mul bambe matinyi winyo ma de de de de pakuji pama eto abu yo be ma de ni ọlẹ́jì ń àmẹ́yà jẹ́ ìjọba ní ṣubọ́ kíjẹ̀bà gbélé pọ̀ lọ́ọ̀bẹ́ bọ̀ rí ẹ̀ẹ́n àmẹ́yà jẹ́ gẹ́rẹ́ àmọ́ màtínẹ́rà ẹlòmẹ́rún ọgbẹ́lẹ́bẹ̀ yá káyé ọjọ́ àkíní máa mẹ́mọ́ ewu kọ́ mẹ́mẹ́ yé màá kọ́ máa mú mi ma kí ma yé màá sí ọgbẹ́lẹ́ wọn yọ káyé sotoro alẹ́ gba ma màá ma ni ìnọ́lá ní ọgọ́lá adú yà kàkú ya ebe mẹ́àjú ya ebe ké ọkọ́ mẹ́ ọkọ̀lá mẹ́ ibe mẹ́ àrídìkí mẹ́ ẹ mẹ́dù ṣùkò kélé torkadi na ọjọ́ dínyọ́ gbá okòwà àzílẹ̀ hmm, ẹgbọ́ àkọ́mọ̀ àti wáàzí ma náwẹ́rí bàbá ní wáàzí dọ́mọ ẹni tó mọ́ kẹ́yà gbé wáàzí gbogbo kéré ẹ̀ tí náà dì ní ọjọ́ rẹ̀ mọ́ uwe to mo kenya ci wazi ko kilinga ci ngadi no jorom karatu kuma ko ce masalaci gwane ke ko mo ne a ko ce ibo kuma mo ma da babu dai gwewen baga ma jinga mo ne kuma ali ba o ta o ta we eh. eni to ma ko ce baga dadi eh. abi kuma kwa ya ko ce karatu le eni eh, ni ke da amele musin ulo ulo rude ma ụlọ anya akwụkwọ ihe abụkadom kpọla abụja abụja aba na amache enyo nyonyo ma nna m na-ebu kpọla enyote obi akị mechikwa okele kaadị na ọjọọ kinye ọgba wa alemume ya ma anallaha samiul alim ka ala ahụ ya gbọ́ àwọn níma pẹ̀lú lè di ìfúrúdú lọ ẹnẹ̀ ya mẹ́wọ̀n ọjọ́ dáa ẹnẹ̀ dẹ́ kọrùdọ̀nì hasanan ìmẹ́wọ́jọ́ àlejò mẹ́mẹ́lẹ̀ ṣẹ́mkẹ̀nigẹ́ ọmẹ́wọ́jọ́ bá ọyọ̀bọ́ ọba. lẹ́hu àbáàkọ̀kẹ̀kẹ̀kẹ̀ aláwọ̀ anyá bẹ̀wọlé ìbùtọ́ ẹ̀bùtọ́ yẹ nana ẹ̀yìn mẹ́wọ́jọ́ ọjọ́ yálẹ̀má kálọ́

adọọma na-egbiti atị na kacha echi enwe ilu tibwe ka atị enu a na-eche egbiti na-eche egbiti echi e ka egbiti kwuo ire o alejida elelele te ṣe aleje awa aba oskapa kulu ma 17,000 ayo oskapa e ní yá kó owó 25 kó owó 30 lẹ́nà lẹ́nu yálé yọ́dọ́ sílẹ̀ gudu ní ọdún yìí wọ́n lè sí 35 àbẹ́jíjá alẹ́ lẹ́tẹ́ ó kíkó àkúlù yọ́ àkúlù yìí lè rákàdẹ́ ohun ẹ̀lẹ́kó 35 34 33 32 alùpùpù yóò yọlẹ̀ ọ̀nà ajáhùn dẹ̀ 32 33 34 35 alùpùpù ọ̀nà ajáhùn dẹ̀ tààlẹ̀ tààlẹ̀ máa àmàkànà lè yìí yìí èyí fọ́ọ̀lì ni ọjọ́ àjẹ̀dẹ̀ tóun ohun ọ̀ṣẹ̀ gùnmẹ́ máa tóun around 18,500 naira 85 sókè ọdọ́mọ̀ ẹ̀hùn kò gwẹ́rù kàbà gẹ́gẹ́rẹ́ fọ́ ẹ̀lẹ́gbó alẹ́ yìí ẹ̀kẹ́ tagìlẹ̀ gbódò kwẹ́rù ti fọ́ ààlà ẹ̀kọ́ fàìlì òkwẹ́rù báàdì ẹ̀wọ̀n lẹ́ abáyọ̀ yìí ọmọ àti ètè ìtókí ń ìlọ́lá ń ṣe ètè fàìlì ẹjọ́ kẹlú

ọjọ́ anyi ká nàlẹ́ mọ̀mẹ́lẹ̀ káṣẹ̀tẹ̀ kánà dọ̀ tún yá yóò kánà ṣiṣẹ́ ká ka yọ mẹ́lẹ̀ ohun yọ mẹ́lẹ̀ máa kó ma ra kọ́kù máa dùn lépo epo epo pẹ̀tírò torí ọ̀wọ́ aṣẹ́ mú kò máa ṣe ma yọọ iná ya pé kò yọ abáyọ̀ ẹ ọmọ ṣe máa ẹ̀ ní máa tó ohun yọ mẹ́lẹ̀ ohun yọ mẹ́lẹ̀ ẹ̀tọ́ ànàkẹ́ ẹ̀kú yɔgɛlɛ tsi nyɔ nyɔ rɔm ɛɛ idugbɛ tsi le gbogbo lɛ ima da lɛ wuyɔ mɛ lu mɛ ŋɔ yɔda ɛna mɛ ŋɔ yɔda yi fɔ abu afan yɔ ki bɛn butɔn butɔ yɛ nana nana nana nana nana ŋɔ ya butɔ yɛ sɛŋ kɛ mɔɔ ɛmɔ wo ka do ŋɔ yɔ wo ka ko ho dɔgba ŋu ɛmu do ŋɔ ya ka lɛ do ŋu yɛ. tí wọ́n ti hó ka rọ́gbà wọn torí ó kà kò hó rọ́gbà wọn ti pàmẹ́ lóhùn ju yẹ àmì ẹ wà ní kọkẹ mú hó wọn lóhùn mú ka dùn yọ kò hó rọ́gbà wọn bá mú hó kó yún wọn. kó yún yìí yẹ ní ten thousand ẹni ten naira yọ ten thousand nù

abe bɔ kuma nɔkɔ yɔ ba maa ko dabe ne ka kama nɔkɔ ni dala hakiya ba dabe ne akini wo ye tunya ne no o ne ka kɛ ati ne ŋa ka ewu village wu wo ma du wu nu ɛ e opportunity ma ko edu ta opportunity yi o ko daa mo ne kuma do toju pa le lo ama de kɔ opportunity yi lɛ sugbɛ kɛ du amúnà ìjọ máa tí ní máa lọ́kọ̀ sí ìtìlẹ̀ ọjọ́ lúwẹ̀ jí mo lè dùnmù ẹ̀ wọ́n yà wájú ẹ̀yẹ ní gbogbo ẹ̀dọ́mọ́ àmàbí 50,000 àmàbí 60,000 àmẹ́mú ẹ̀dùn civil defense àmẹ́mú ẹ̀dùn ọ̀gẹ́nà wẹ́dín manage inú ìlú kẹwàá kàáyé inú ìlú ẹlẹ́wọ̀n yẹ́mú ẹ̀gbọ́ yìí lẹ́yìn àbúkù máa gbé ní otu ẹ̀lẹ́ máa jò dúníà ọjọ́ kejúrú má ẹ̀ǹkàkẹ̀dẹ́ ọjọ́ kẹrù máa wá abẹ́bà house ló amma bebe ne wunu amma ki ta gada mace ma na ji hausi ọjọ́ mda àti kọmáṣe ọjọ́ mọ́ na ọ̀pọ̀ṣin dínlẹ̀ duwaduwaduwa ma lọ́ọ̀ka lọ́ọ̀ka ìgbàbọ́jọ́ àti kọmáṣe àmá mú dẹ́nẹ́ kàmú na adúmọ́ ọ̀nà rẹ̀ wọ́n yí kẹ mọ̀lá tùmálì kẹgbẹ́ ní o tùmálì kẹjí ẹ̀bì tùmálì kẹdé ìfọ́tù tùdọ́gbàmọ́ ẹ̀ngà kàmàdẹ́yìn ìwẹ́dẹ́ ngàlẹ́ àmá má mdà mọ́ mɔdɔ a mɔnɛ cɛ ɛnɛ bɛ tɛ maa seko maki ɛnɛ kekelen ka mɔnɛ seko maki maa ko jɔ maa ye minnu mɛ to yen arrangement ka maa dɔ maa ti ŋa mɛ a mɛ ka mɛ sɔba ta i e ta ka maa ni ke wɛ ŋa ye plan ka maa dɔ maa ti arrangement ka maa dɔ maa ti ba a mɛ an da di ɛ e, ɛ e ma kɛ de a mɛ an da di ɛ k'a mɛ sini ko mɛ o ta a sini ko i bɛna bilen n'i ye ninnu n y'a fu la mɛ lɛ ɛ fulu ma. onye arabi dị eche n'ohu ayo aliamune tí house of rep mamdi abia mamle n'ohu aliamune tí chairman local government èyí ni a bá yọ yí mọ́tò máa jàmọ́ náà ṣàtẹ̀ kò máa lè kò yí mọ́ta máa ní kẹ́lẹ́ rí hapun

ó lè ní àkó omi ọyọ́ màmẹ́ iná alẹ́ ní ẹgbàdúwọ́ ọjọ́ ní kèrìdà ẹgbàdúwọ́ alámẹ́rẹ̀ ọjọ́ ní kèrìdà ẹnikẹ́ gwájú ra ọjọ́ ní kẹmẹ́rù chanana àti gẹ̀lẹ́ ẹnikẹ́ gwájú bí ọjọ́ ní kẹmẹ́rù ẹnikẹ́ gwájú bí ọjọ́ ní kẹmẹ́rù o ẹnikẹ́ gwájú ra ẹmẹ́rù chanana pàtà ẹ̀tẹ̀ wàláhù yakubidu e, wàyàbùtùfẹ́ ọjọ́ dẹun pìrí mángẹ́ nẹ́ka yá dẹun nádà ka. wa ilayhi turja'un ugbo ọjọ́ lẹ ọmọ ṣàdàbí tó mẹ́lẹ̀ kò dábàwọ́ èyí èyí àdánàkà lẹ́kí kìtùwà ohun dábàwọ́ èyí àdánàlẹ́ èyí gìdẹ́ kà dábàá ẹbá ẹnẹ́ kìtìdì èyí gìdẹ́ ti unyi gbagba melegide ebe a ikolu unyi energy awa bọ dị yute enyi gide tiri ụka gara atamọ ki adagara lebode kigbe ihe ọmọ ịhụha na subscribe ngenele ee ya gị anaghị alaha alaha ya arụkụ sun durki take n'eka kawaye take unga unga ye kunga unga unga unga li tudi bodu aka ma mai ne nga ma mai no ku na ba ma de tinyi mai ne wel wel no anga na ka wala wale wel e mo ju go ko sai ja ku ya tin shi go ko ya tin sana business yali ya ti ya uyi unyi ko yo ko yo ko ye ki ko da ga ba ihe ati na nutrient ninu torí mu nutrient ọ amẹnilé yọ gé wọn agbọdọ abẹ náà kíni ọba tó kọ àtúwò ìjẹngẹ ní ọhá àwọn ìhò ìyàwó yìí iná níláhí bó iná ilẹ̀ ìrọ̀sùn ẹnì kí a wù dẹ̀ ní. adábàá yìí o gáì wọ́n yìí mi ẹ̀rọ kún gẹ́ náà ti fún ma tó gbogbo ọgẹ́nẹ̀ gẹ̀dẹ́ àmì ìbílí kọ́ màrìyàn náà rúrù pìyẹn má gbùkọ̀lọ̀ ẹ̀ lálẹ̀ tẹ́ yíó ẹ̀ kàkiri àtọ̀ subscribe ni a jẹ́ mọ́lá má mi mẹ́kùn ìjẹ́ ọmọ màmúdẹ́ náà pàbíẹ́ má rẹ̀ rí àkàkà mọ̀nà ìjà sọ̀bàtà nù kuma ta ti ka meno batan kunyi le jeun ke uta e jeun ke uta ko ko le ka mune ami ruwe turu kene kene kene ene bi empowerment da chakati manaki lingawe ki weke bi 200000 kenu yaja weke 200000 kenu yaja e pemuma ko no wu bo meje huma etu bote okone ngode wallahu yabsutu wallahu yaqbidu wa yabsutu tere neka ili ya na da tenge neka ya maluki ashun mo ile hiturjaun tene kuma pidimau tene kuma na da godu metu goyo beda yalo mm alu kuma ugo elo he kuma gwa bukara udu alu kuma kuma ugo ngune dindin eh ogele ma ugo mara bakara udu

àwọn ìmáàmù máa ọ̀ṣọ́ máa ń dá sí yìí tẹ́bà àwọn àbúrò tó dáálẹ̀ ẹwọ̀n tó ní àjọ kékeré nìyí mẹ́kọ̀ọ́ pàtàkì máa nítorí ní àjẹjẹ alálẹ̀ olùgbòǹgbò nìke lólóró ìnìke jẹun ejíkò ikú ní ìwògbé òkèrálì màdé ìwògbé òkèrálì ẹni èyíkọ́ ọ̀lẹ̀ ọ̀nà yín àbó àmọ́ opposition àmọ́ ẹnọgọ́ ìmúmẹ̀ọ́ yẹ́ta mẹ́dífóònù ní pòlíìsì kó máa kọ́ làmẹ́lẹ́ ọba tá òdu ọ̀rọ̀ ká

ẹ̀kọ́lẹ̀ ẹ̀yàn nẹ́mẹ́ ṣe ń kò ń kìí àbákàrà òrù iná lèhèrè ọlá abáyọ̀ yìí kìí ṣùkọ́lọ̀ mẹ́mẹ́lẹ̀ kìí ṣi sẹ́dẹ́ka kìí ṣàṣọ kìí ṣàyálẹ́jẹ́ abáyọ̀ ìwé òjìmẹ́ ìmá ànàmúkọ́lẹ̀ ẹ̀yàn gidẹ́ ìdú ọlá ní àwọn so it means wẹ́ iya bu shi liya yau jona oye ka kuka imani oye ka ci kolo e dine daga kuni mana kolo ka ci ki aje wa ka da gida za bo jona oye ka no kolo gele le اللهم ارحمنا بالقران واجعله لنا اماما ونورا وهدى ورحمه اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته اناء الليل واطراف النهار على الوجه الذي يرضيك عنا واجعله لنا حجه يا رب العالمين سبحانك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي الكريم Thank you.